أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على ب... أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين أعوذ بالله من الشيطان الرجيم ويوم ينفخ في الصور فصعق من في السماوات ۖ ويوم ينفخ في الصور ففزع من في السماء من في السماوات ومن في الأرض ومن في الأرض إلا من شاء الله وكل أتوه داخرين وترى الجبال تحسبها جامدة وهي تمر مر السحاب صنع الله الذي أتقن كل شيء إنه خبير بما تفعلون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد adúpẹ́ lọ sí ọ̀dọ̀ ọlọ́run ọlọ́run ọba tí ó ṣe wá ní mùsùlùmí ọlọ́run ọba tí adúpẹ́ fún atúntọ́ra lẹ́kùnkẹ́ àti ìgẹ̀ fún asọ́jà nàbẹ̀wá Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run ọlọ́run kan bánàbí àti àwọn ẹlẹ́ àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí ní àpapọ̀ eléyìí ni ètò yìí tó wa dáwọ́tòlẹ̀ hak ìpèpè òdodo èyí tí wọn ò lù ú tí mande sí ti gbẹ̀nì kọ̀ọ̀kan wa láti má sí ànábọ́dìjà central mosque tí àwọn stars wa sùlàmì mọ́ndìlẹ̀ awwal àmúbíẹ̀yà tí wọ́n jẹ́ mọ́mọ́ àgbà fún abẹ́ kọ́nà balẹ̀ kọ́ra kọ́ba ní sànà àfa wa gbogbo ẹ̀yin olùgbọ́ wa náà ọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́mọdé kí àwọn àfa àwọn òtún mọ́ bá ní tẹ̀síwájú lọ lórí àṣírọ́tù sáà alukóbọ̀rọ̀ àwọn nǹkan ìmọ̀ tí ànábì wa sallallahu alaihi wasallam tí ó ṣàlàyé fún wa pé yóò ṣẹlẹ̀ á sì rí síwájú kó tó di pé ayé yóò parẹ́ wọ́n ti bá ní sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ alimahadi alimuntazor màdí tọ́jà pé à ń retí tí ò tí ì wáyé tí ẹ̀ ti ṣàlàyé rẹ̀ kámẹ́jì kẹ́nì kankan kọgbà lórí eléyìí inshallah àwọn ìbéèrè kan ọ̀ wọlé tá a padà dáhùn lórí ọ̀rọ̀ màdí só ti wáyé ni kí ló kọ rẹ̀ nǹkan ìkórìsì ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn èèyàn ń béèrè ṣùgbọ́n inshallah lálẹ́ tòní wọ́n bá ní sọ̀rọ̀ nínú àwọn àmì míì tí ànábì àṣàlá tó tún dáàkọ fún wa òun náà ni al-masih kọ́nà balẹ̀kọ́lá kọ́lá wà kó níbi gbogbo àwọn aburú gbà èyí tí ànábì àṣàlá tí ó ṣàlàyé fún wa àwọn sàṣù wa wọn bá ní tẹ̀síwájú lórí ọ̀rọ̀ pé ta ní ń pè ní dajjal kọ́nà balẹ̀kọ́lá kó jẹ́ ká gbọ́ ìjùmọ̀ àti sọ́lọ. alhamdulillahi rabbil alamin wasalaatu allahi wasalaamuhu ala ashraf al-mursalin نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته وقال الله سبحانه وتعالى سواني مسلمين atọrọ àlékún ìkẹ́ àti gẹ̀rẹ̀ fún ànábì tọ́lọ́mọ bá náà láti bá a máa jẹ́ kẹ́ fún gbogbo wa lọ́ọ́ bá ní sàlékún kí ànábì bá ní sàlékún rẹ̀ àti àwọn rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ kí àwa náà pẹ̀lú àwọn tọ́wọ́ kẹ̀ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam ní alẹ́ ìní bi'awni min ar-Rahman a tẹ̀síwájú lórí àwọn ashratu sa'a al-kubra àwọn signs tí anefsam kà kalẹ̀ fún wa tí ó máa jẹ́ ìtọ́ka sí end of this age nípa pé ayé tá a wà ń bẹ̀ yìí ó ti di nǹkan tó ti kásẹ̀lẹ̀ tó ti ń lọ a ti sọ àlàyé tó lórí àwọn wẹ́rẹ́ a ti wá bọ́ síbi nílánílá àsọ̀rọ̀ díẹ̀ lórí ọ̀rọ̀ Mahdi lẹ́nu insha a bọ̀ sórí ọ̀rọ̀ almasihu adajjal tá à ń pè ní almasihu adajal nínú èdè Lárúbáwá àwọn àfáà di òye wa wípé anabi isa wọ́n máa ń pè ní almasih isa ibn maryam aleyhi salam ọlọmọsá abani salekun ìkẹ́ àti ọlà fún anabi wa isa náà almasihu lédè Lárúbáwá ìtumọ̀ méjì lónìí a máa túmọ̀ asidiku ẹntì ìparọ́ rárá olódodo anabi isa tí wọ́n ń pè ní jísọ́sì olódodo ni ẹni tí èèparọ́ ni ànábì ọlọ́run ọba ni oníkẹ́ni ẹni tọ́lọ́run ọba sì bùkún ni. bákan náà nínú èdè rọwá alimasiwu amatuma abdililu alkadhab ẹni tó jẹ́ pé máa parọ́ tí máa sọ àwọn èèyàn náà òun lẹni burúkú tá a fẹ́ sọ̀rọ̀ tiẹ̀ ó ní alimasiwu dajjal tọ́lọ́ ń fẹ́ fi ṣe àdánwò fáwọn tó bá wá nígbẹ̀yìn ìgbà làwọn àfáàfi sọ wípé khalaqallahu subhanahu wa ta'ala almasihain ọlọ́run dá méjì ó sì kàn ní almasihu asidik ó ṣe ìkànnì almasihu masihu lihuda onáni àbí ìwà isa ẹn tó jẹ́ masihu lihuda olódodo èèyàn ni ẹn tó lọ fi máa ń fi kí àwọn èèyàn ni yubiru akmaha wal abrọsọ wàyúhì ilmọ̀ọ́tà bí idinilá allah subhanahu wa ta'ala ń fún ní agbára láti máa la ojú afọ́jú a máa fún ní agbára láti máa la etí ẹni tẹ́tí rẹ̀ bá di ẹni tó bá dẹ́tẹ̀ Allah subhanahu wa ta'ala a máa fún ní agbára láti lè bá a lè woru ẹni bẹ́ẹ̀ sàn pẹ̀lú agbára ọlọ́run ọba subhanahu wa ṣùgbọ́n dàjálù eléyìí tá a fẹ́ sọ̀rọ̀ rẹ̀ àwọn àfáà ní ó masihu dolal ó ẹni tó wípé ẹlẹ́tẹ̀ ni ẹni bú ni tó wípé yuftanu nasu bima yu'tahu minal ayat kọ́dà àwọn èèmà tọ́lọ́ngọ̀bó kò sọ́dọ̀ rẹ̀ ní nǹkan tí ó máa fi ṣe bí nǹkan agbára tí ó sì máa fi tan ayé jẹ yóò jẹ́ àdánwò fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bíi kíni ka inzali limator yóò máa pàṣẹ fún sámà wípé yá sámà amtiri àbọ̀nbi àwọn àdéhùn tó sọ báwọn ìrẹ́ sámà mo ní kọ́ ọ máa rọ̀jò káyé ó lè mọ̀ pé mi ni ọlọ́run ọba sámà ó sì máa rọ̀jò lójú ẹsẹ̀ pẹ̀lú àṣì ọlọ́run ọba lè máa rọ̀jò ọjọ́ lọ́hùn ṣùgbọ́n fìtínà tí ó máa jẹ́ fáwọn ará ayé wọ́n máa wò wípé àṣẹ màsíwù táwọn ń rí tí sì ń kọ́ńtrol sánmà yìí òun fi ń rọ̀ wà ìhíyàwó ard bin nabat yóò máa pàṣẹ fúnlẹ̀ pé ìwọ ọlẹ̀ tó tẹ́ pẹrẹsẹ lọ yìí tí ó sì kankan lórí rẹ̀ mango máa wù lórí ilẹ̀ gọ́và máa wù lórí ilẹ̀ kaṣú máa wù lórí ilẹ̀ gbogbo tí sì ń dakọ̀ yìí ó sì máa wù lójú ẹsẹ̀ táwọn ẹ̀ náà sì máa wù báyìí kọ́dà àti tó tó yàtọ̀ sílẹ̀ nínú àwọn nǹkan tó jẹ́ wípé ó lè jẹ́ ìyàlẹ́nu fún ọpọlọ tọ́yìn kí wàá ló dé tí wọ́n fi sọ ní àdàjáàlì kí ló dé tí wọ́n fi sọ Masihu ní Dajjal àwọn apá kan àfáà ní li'anna ihda àìnẹ́yìn mamsuha nítorí pé ọ̀kan nú ojú rẹ̀ méjèèjì ọ̀rẹ́ bẹ́tẹ́ báyìí àwọn apá kan nítumọ̀ ẹ̀nu aw li'annahu yamsahu le arudọ fi arba'ina yawman wọ́n ní túmọ̀ tí wọ́n jẹ́ fi sọ bẹ́ẹ̀ ni wípé láàrin forty days òní òfin gbogbo ilé ayé tán yóò rìn láti bẹ̀rẹ̀ dé òpin láàrin kíni o láàrin forty days ṣùgbọ́n gbólóòtọ́ fẹsẹ̀ múlẹ̀ òun náà ni gbólóhùn àkọ́kọ́ wípé ojú ẹni ojú ẹ̀rẹ́ ni kílẹ̀ rí wa òun náà ni hadith anabi sallallahu alayhi wa sallam tó fi máa ń sọ̀rọ̀ nínú sọ́yìnbá mùsùlùmí wípé inna dajjala mamsuhul ayn dajjalu tẹ̀ ń wò yẹn tí ó wàá dayẹ́rú nígbẹ̀yìn ìgbà tí fìtínà kan ò tí ì torú fìtínà tiẹ̀ rí tí wàhálà kan láyé ò tí ì ṣẹlẹ̀ tó wàhálà tó ń kò báyé lásìkò tiẹ̀ tẹ́ ẹ bá rí tẹ́ ẹ máa dà mọ́ ẹn tójú kan rẹ́bẹ́tẹ́ ni o agbọ́yẹ̀yẹ ṣùgbọ́n dàjálù títún wá ń jẹ́ ti ń kọ́ ìtí lárúbá ń pè ní dájílù ó ní kí nǹkan olúmọ̀ra wọn kí nǹkan mọ̀ pure ọ̀rọ̀ ẹni yóò pure òpùrọ̀ ni ẹni ibi ni ẹni tí ó máa wá kí ọ̀rọ̀ èèyàn kọ́ mọ́ lójútùú ó ní gbogbo ẹni tó bá wá rí báyìí ní òde lárúbáwá wọ́n máa ń pè ní dàjálùn ṣùgbọ́n ìmáàmù wa Malik àwọn àti ẹ̀ máa mú jámù tẹ̀síìrì wa fún dàjálù wọ́n máa pè ní dàjájílà wọ́n ní hàdá dàjálù ìdá dàjájílà ala kulli hal ìntàwà nídìí mbẹ tó a fẹ́ clear níbi àlámẹ́rì ni wípé dàjálù yìí ó ti di ọkọ̀ fún almasihu adajal òun náà ni ẹni tí ń bọ̀ nígbẹ̀yìn ìgbà tí ń bọ̀ wàá dayérú kí ló fà tí wọ́n fi sọ bẹ́ẹ̀ àwọn àfáàní lè anna yugotil haqqo bilibapili torí gbogbo bí wọ́n bá ti ródòdó yóò máa fọ́ bò ni yóò wà máa mú bàjẹ́ yóò máa gbé lórí òdodo ntí èsè ntorìlì oní ọmọ àpè nítorìlì fáwọn èèyàn ìtọ́jú òótọ́ yóò máa bàjẹ́ fáwọn èèyàn kódà yugọ́tì alànàṣì kúfùrọ̀hù bìkẹ́dìbìhì yóò tó wá máa mú ìsọ àwọn èèyàn díẹ̀ tí ó máa ṣẹbọ pẹ̀lú ọlọ́run ìsọ àwọn èèyàn dọ̀tọ̀ ọlọ́run ọba yóò máa fi bo làákàyè àwọn èèyàn pẹ̀lú rọ́bùrúkú tí ọmọ pa fún ọ lásìkò náà wàtẹ̀bùwìhì wàtẹ̀lbísì àléhìm àti bí ó tún ṣe máa àwọ wàtẹ̀bùwìhì wàtẹ̀lbísì àléhìm àti bí ó tún ṣe máa fi bí ó ṣe máa brainwash àwọn èèyàn lásìkò yẹn tí wọn ò sì ní gẹ́ẹ̀tì ète rẹ̀ kọ́dà àtúndínú àfàtìyàsọ wípé yugotil amúrọ̀ bí kẹ́thrọ̀tì jùmọ̀ ìhì kọ́dà lórí pé àwọn tí ó tó tẹ̀lé bí wọ́n ṣe pọ̀ tó jọ́nà lọ́n yóò tún máa jẹ́ tàn fáwọn èèyàn pé àá eléyìí bọ́ fẹ́ náwó ìnáwó bọ́ fẹ́ lu agbára ìlágbára ní ẹ̀yẹ gbogbo kẹtí nǹkan ọ̀rẹ́ yìí ẹ̀sìn lè sọ ọlọ́wọ́ bá ọlọ́run ló fojú hàn sí wa yìí àtúrísí àwọn aburú ọmọ àdánwò ṣùgbọ́n ànábì ànábì kẹni alọ́sàn kọ̀ọ̀ràn sí wa láti wá fi wá sínú igbó dúdú láti wá fi wá sínú òkun fúdi èyí ànábì sàlàyé pé bó o ní màsíì gangan ó ṣe rí tá a fi lè dàmà àwọn àfa wa ní sífàtúl wọlé hadithul wadda fi dhalik ọmọ pọ̀ tí ò níye o àwọn ìsàlàyé báwo ni dàjálù ṣe rí gẹ́lẹ́ àti àwọn ọ̀rọ̀ tí àṣà ṣe kéde o tó fi bá ní sọ̀rọ̀ kakọ̀kọ́ mú sọ́wọ́ dàjálù rọ́jùlùn kò ní jẹ́ obìnrin ọkùnrin ní ọ̀jẹ̀ mímbà ní ádámà lára àrọ́mọdọ́mà nábì ádámà náà ni ṣùgbọ́n làwù sífàtún kẹfìrọ̀ àwọn àfáà ló ní àìmọye àwọn ìròyìn àti àwọn àṣesí tó ní agbára tó sì pọ̀ tó yẹ pé àhàdíìsì wá lórí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ torí ìkéde káwọn èèyàn ó lè máa kí wọ́n sì lè sọ́ra fún aburú rẹ̀ lókùrúgbà tó bá ti jáde fáwọn èèyàn àrọ́fà olè mọ́mìnàn lára àwọn èèmọ̀ ọlọ́run ọba àti ìkẹ́ rẹ̀ gbogbo ẹ̀ ń bá gbọ́ ọlọ́run ọba gbọ́ ní ti tòótọ́ tó jẹ́ mọ́mìnì fọlọ́run ọba yóò máa dámọ̀ sí ìhùn màgbà náà kọ́dà fàlà yùfùtàdó nàbìhì ọlọ́run sì ní jẹ́ kí àwọn tó bá gbóngbòǹgbà náà kí wọ́n kó sínú àdánwò rẹ̀ kí ni yóò sì fà bá àwọn eléyìí wọ́n wà lórí ìmọ̀ tó yàn kóró wọ́n wà lórí ìtítú àṣírí rẹ̀ lẹ̀ tánàbí ti tásìrí rẹ̀ lẹ̀ pẹ̀lú kíni bí sifati ilẹ̀ tí akhbaro bíi asọ́dínkù alimasduk salawatullahi wasalamu alayhi àwọn èèyàn máa dàmà pẹ̀lú àwọn àròyìn rẹ̀ tí ànábì ti bá ní ṣàlàyé kí sì náà làwọn àròyìn náà ó láàmà wá sọlọ yìí wàhálì sifat àwọn àfáà àwọn àròyìn yìí òní ó máa jẹ́ kí àwọn èèyàn ó lè dá màsíwù ìmọ̀ sí àwọn nǹkan kọ́dà fálà yàtẹ́rù bìhí ìlàlìjà ìlú ẹ̀ ń bá jálá ìmọ̀kan tí jìnnà sọ̀rọ̀ ọlọ́run ọba ọlọ́run wíwá níbí wíwá yìí irú ẹni bẹ́ẹ̀ ni ó kù sí páńpẹ́ rẹ̀ irú èèyàn tún wo ni alẹ́dì sábàkọ́tì àlẹ́yìí àṣìkúwà ẹni tó jẹ́ wípé Allah subhanahu wa ta'ala kò ní ó ń tọ̀ ń lò fókẹ́ rẹ̀ irú wọn ni wọ́n máa kó sínú páńpẹ́ masiw dajjal nasalullaha asalama wàlàáfíà nasalasalaamata wàlàáfíà abi Allah subhanahu wa ta'ala kọ́ kọ́mọ̀jẹ̀ káwọ́ olùgbàdì masiu dajali kí wàá ní àwọn àròyìn masiu dajali náà lára àwọn àròyìn rẹ̀ àti sàlẹ̀ pẹ́ kékeré ṣe obìnrin ọkùnrin ni ọ̀jẹ̀ kọ́dà kì í wá ṣáàbùn ọ̀dọ́ ńláńgbá ni ahmar èèyàn pupa ni kọ̀sírún kìí ṣe ń tí ọ̀gá pọ̀ èèyàn kúkúrú ni afhaju jadu ras kọ́dà irun orí rẹ̀ yọ̀ọ́ra kọ́ìlì báyìí bí ìgbà téèyàn ṣe jẹ́rìí kò ní í dáwàlẹ̀ iwájú rẹ̀ ọmọ àtàn hàràn hàràn báyìí kọ́dà àrídù náhárì ẹni tí gbàyà rẹ̀ ọ̀fẹ́ dáadáa ni mọ̀mùsùwùlẹ̀ àyìnì àlìyúmúná ojú rẹ̀ ọwọ́ ọ̀tọ̀ báyìí yọ rẹ̀ bẹ́tẹ́ báyìí ni wàhádìl àyìn lẹ́yìnsát bìnà tí àti ojú ìwárè tí ẹ bá ń wò lọ́ọ̀kan kò ní jẹ́ ojú tí yọ hàn síta ojú ọmọ wò fitifiti lábẹ́nú ni yọ máa wò lábẹ́nú bí èso kúkúrú tí sẹ̀ ń yọ bọ̀ láti bí kíni o láti bí apópó rẹ̀ kódà ojú rẹ̀ ti tòsì òun náà jọ náà lọ́nù yóò ra ní ẹran ẹran náà yóò tún ra wù jáde láti bí ojú rẹ̀ kíni o ojú rẹ̀ òsì maktubu bayna àìnáyì kaf faf rọ bil hurufi al-muqatta'a láàrin ojú rẹ̀ méjèèjì níbi tí o ní ibi tí ojú ti jọ pààlà ojú bíi sójú bíi wọ́n wàá kọ ká fa fọ̀rọ̀ wọn kọ́ bẹ̀ tí wọ́n kọ́ tí wọ́n gé nkọ̀ọ̀kan títúmọ̀ rẹ̀ túmọ̀ kúfúrú ẹnì tọkọtọ lọ́hùn ọba tàbí nínú ẹgbà wa mi wọ́n ti ẹ̀kọ́ bẹ̀ pé káfíìrù ni wọ́n kọ́ bìdúni tẹ̀kítì láì ní gé àwọn aráàfihàn pé ká fa fọ̀rọ̀ wọ́n mọ̀ mọ́ pọ̀ pé káfíìrù ẹ̀ńtọ́lọ̀ rán nígbẹ̀yìn ìgbà láti wá dayeru òlélẹ́yìí o òní Masiu Dajjal ṣùgbọ́n o bó bá ṣe wá rí kí fìtínà tó jọ́nà lọ́hùn yaqra'uha kullu muslimin katibin wa ghairi katibin gbogbo mùsùlùmí pátá tọgbà lọ́sọ̀tara gbọ́ tí ò ṣẹbọ pẹ̀lú rẹ̀ tí ò dáka pẹ̀lú rẹ̀ níjọ́ náà lọ́hùn lọ́lọ́hùn ó sì máa fún wọn ní èèmà kí wọ́n lè máa ka èyí tí ń bẹ lójú màsíwì ẹ̀ńtọ́nà ọ̀bà nílò fún kẹrẹ̀ kò ní lè rí ti ń bẹ lójú rẹ̀ gbogbo ẹ̀ńtọ́ nílò fún kẹrẹ̀ tí wọ́n lọ́hùn wọ́n máa rí ti ń bẹ níwájú màsíù pé ah ẹni tánà bíi ti sọ fún ààrẹ o àwọn ìyókù òsì ni máa rí ẹni tí ọba ti gbọ́ lọ́wọ́ bá gbọ́ nígbà náà kọ́dà wàmí sífàtì lára àwọn òròyìn màsíù dàjálì wípé anáwó akímọ̀n láàyù ládùláhù àgànlọ́wọ́ bó ṣe kò ní bímọ eré náà tún jẹ́ kẹ̀ náà láti lè ba àmẹ́jì kí fìtínà rẹ̀ bá a tún ṣe ní ọ̀tún pọ̀tò yìí náà yóò ṣàtún rídíùsì nígbà tí ó bá jẹ́ pé ó tún bí ọmọ tá a bá wo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ahadith tí anabi sallallahu alayhi wa sallam tó fi bá ní sọ̀rọ̀ nípa masihu dajali ahadithu tọ́pọ̀ rẹ̀rẹ̀rẹ̀ ni àkọ́kọ́ náà ká lọ sínú hadith ibn umar radiyallahu ta'ala anhu ardahuma wal hadith mukhraju fi sahihayn anabi sallallahu alayhi wa sallam ó ní ó ń bá wọn sọ̀rọ̀ ǹjọ́ kan wípé bayna ana na'imun atufu bil bayt ó ní láàrin ibi tí èmi anabi tí mo ti sùn lọ mo yí pole fàdá anabi ti sọ̀rọ̀ lọ ọwá ní anna ra'a ibn maryam ó lóun rí ànábì wa Ìsá tọ́jọ́ ma ìyá ńlá wa ni ìyá Maryam ó ní òrí ànábì Ìsá yìí ọlọ́mọsá bàbá ni sàlékún ìkẹ́ àti ìgẹ̀rẹ́ fún un thumma ra'a ad-dajjal ànábì ni kọ́dà òun torí dajjal fàwàsọ́fà wà ànábì ni ṣùgbọ́n dajjalu tí ó wà dayẹ́rù ń tiẹ̀ yìí eh, fàyídà rọ́jùlù jẹ̀sìn ẹnìkan ni tí ó kì í ahmar pupa ni jáàdù rọ́ọ̀sì irun orí rẹ̀ yóò takoko yóò dàbí irun orí àwa táyì ṣe èèbó yìí kọ́dà àwárùlẹ̀ àyínì ojú rẹ̀ ẹni tójú rẹ̀ ọ́ dà ni kọ́dà bí ìgbà tójú fẹ́ rẹ́ ìlójú rẹ̀ ó ṣe rí kọ́dà àwọn èèyàn wá ní à hada dajjal akọrọbù nasi bíi shaban ibn qatn ntí wà nẹ́bì tó ọmọ ìròyìn fún wa yìí ẹnìkan máa ń bẹ nínú wa tó jẹ́ wípé bó o ṣe ń ròyìn rẹ̀ ọmọ ìjọ masiu dajali òun náà ni ẹni tí àwọn máa ń pè ní abdul uzza ibn qatn ibn amur al àwọn kan ní à ó mà jọ ẹni nínú àwọn ṣùgbọ́n ẹni tí àwọn èèyàn ń sọ̀rọ̀ rẹ̀ àwọn àfáà ju oyè wa wípé rotom padà dáná sam lóhùn wípé jíjọ tí ẹni mọjọ́ yìí àyẹ̀dúró ní ṣábàwùhù ṣé jíjọ yìí ṣé yóò ní la àníbi wà ń dàjọ́ náà wípé là kò ní ní ọ́ la anta mọ́sùn wà wà kàfíràn òun kẹfìrí ni ìwọ mùsùlùmí ó ní ìwọ ṣùgbọ́n ọ̀rọ̀ ọ̀gbẹ̀yìn kò fẹsẹ̀ múlẹ̀ o ziyada dọ̀ífà ni gẹ́gẹ́ bí àwọn asfaas ìbáni ṣe kíni o bẹ́ẹ̀ sì báni sàlàyé rẹ̀ ala kulli hal nínú ẹgbàá wa àdìsí abdullahi bin umar àrí ohun tí àwọn sàn sọ ń pa ìròyìn dàjálù mbẹ kọ́dà nínú ẹgbàá wa mi anabi sallallahu alayhi wa sallam ó tún bá ní sọ̀rọ̀ wípé kọ́dà masihu tẹ̀ ń wòye nínú hadithu anawas ibn sam'an anabi ni ináwó ṣáàbùn kọ́tọ̀tún ọ̀dọ́ langbani tí irun orí rẹ̀ tí ó dàbí jẹ́rìí irun orí rẹ̀ ò ní ojú rẹ̀ yóò sì rẹ̀ bẹ́tẹ́ ka anni ushabihuhu bi abdul uzza ibn qutun kọ́dà ẹni tí mo lè pọ̀ jọ ó ní abdul uzza ibn qutun ẹ̀yẹ wo ọkùnrin dáadáa bí irú ṣéèpù masih dajjal náà bí ó ṣe kiri o bí ó ṣe rínu kọ́dà nínú ẹgbàá wa mi min hadithi ubadata ibnu sọ́mìtì radiyallahu ta'ala anhu wa ardọ́ ó ní anabi sallallahu alayhi wa sallam wal hadithu muharrajun fi sunan inda abi dawud bi isnadin sahih ó ní anabi sọ̀rọ̀ pa dajjal fáwọn ọjọ́ kan ó wá ní inna masiya dajjal rajulun qasirun masiu dajjali ọkùnrin kan mà ní kódà kèsì yàn gíga pọ̀ kódà tẹ bá sì wò dáadáa ni mọ̀tùmọ́sù làáyé ni ẹni ojú rẹ̀ kẹsìkẹ́ ni o tọrẹ bẹ́tẹ̀ ni lẹ́sà bìnátì à ojú yẹn èsì ojú tó yọ ọ́ta tẹ́ máa rí lọ́ọ̀kan lọ́ọ̀kan báyìí kọ́dà fa inna albasa fa in ulbisa aleikum tó bá dàbí ẹni wípé ọ̀rọ̀ rẹ̀ fẹ́ dàrú mọ̀yìn lójú fa alamu anna rabbakum leisabi awaro ẹ lọ rè má pé kèé sọ ọlọ́run yóò máa pèrè ọlọ́run lásìkò tó jáde ọlọ́run ọba yìí èsì ọba tí ojú rẹ̀ dá o ọlọ́run ọba yìí èsì èsì ọba tí ojú rẹ̀ ṣe kéde o tọrẹ bẹrẹkẹtẹ tọ́yì tàbí ká kílẹ̀ àpàrà pé fa in fa in olùbísà aleikum tọrọ rẹ̀ bá dàrú mọ́yìn lójú ẹ lọ rè rántí wípé Allah subhanahu wa ta'ala ọba tó pé ní ìròyìn ni nínú àdéhìí tí àbí rọrọ bẹ́ẹ̀ náà hasan sọ wípé wà á ma masihu dọ̀làl ẹ rí masihu tí ó wà á ma sọ ayé nù gbà náà fàyínàwó àwárù làáyínì ẹni tójú rẹ̀ dà ni kọ́dà ajal jabua ẹni ojú rẹ̀ tọ́tàn hàn tí ó máa fi fàwọn èèyàn mára lọ́nà tí àwọn èèyàn máa gbàtàn jẹ pẹ̀lú rẹ̀ ni àrídùn náhárì ẹni gbáàyà rẹ̀ sífẹ̀ẹ́ pípọ̀ ni kọ́dà fífẹ́ gbáàyà rẹ̀ fíhì dafun kí ni lárúbáwá ń pè ní dafu òun náà ni àdínní hìnà ẹnìkan tó jẹ́ wípé gbígbà rẹ̀ sì fẹ̀ tó yìí kò yẹ sí ìtọ́jú tó ga ibẹ̀ tó rọra tẹ̀ díẹ̀ bí ọkùnrin bí ó sì rínu kódà nínú hadithi hudhaifa radiyallahu ta'ala anhu tó jẹ́ pé hadithi mamu muslim lọ́gbà wa ó dàbí sọ wípé adajal awarulẹ̀ ayinilẹ̀ yusrọ̀ dajalu tẹ̀ ń wò yẹn ojú òsì rẹ yọọ dà o tẹ ẹ bá ti rójú òsì rẹ tọ bá dà ẹ tọ̀tọ̀ lọ rè é mà wípé o nìyẹn jafalu shaari irun orí rẹ yóò ṣe kéde o yóò kún kirikiri irun ó kùn ma lórí jáǹtì rẹ báyìí ni kọ́dà min hadith anas bin malik radiyallahu ta'ala an arda tí ma bukhari gbà wá rahimahullahu ta'ala kọ́ra ma muslim náà tó gbà wá rahimahullahu ta'ala ó dàn nabi sasan sọ fáwọn wípé wa inna bayna àìnẹ́yì láàrin ojú rẹ̀ méjèèjì masiu dajjal kí ni wọn kọ́ bẹ̀ maktubun káfírun wọn kọ́ bẹ̀ wípé kẹfẹ́rí lẹ́ni yìí o ẹni tó wá dayéru ni o kèésọ̀ rí ọlọ́run ọba ni o kọ́dà wàfíìrì wáyàtì nínú ẹgbàá wá mi thumma تهجاها كاف فاف rọ yẹkùrọ̀wùhù kúlù mùsùlùmí àbí ni wọ́n gé ní kọ̀ọ̀kan èyí tí wọ́n kọ́ bẹ̀ ni pé káf fàf rọ tí mẹ́tẹ̀ẹ̀ta ń túmọ̀ kí ni o kúfúrù ẹnì tó sáì mòore sí àlọ́ sàtálá ẹni tí ọ̀gbà lọ́sùnmọ́ àtàlá gbọ́ kọ́dà nínú ẹ̀gbọ́n àti Hudhayfa bin Yamani radiyallahu ta'ala anhu ardọ̀húnmá ní ọ̀kan ẹ̀gbà wáyé lọ́dọ̀ Imam Muslim Ànábì sọ́mọ́ yìí pé yẹkùrọ̀wùhù kullu mu'minin kàtìbín wa ghairi kàtìbín kódà níjọ́ náà lọ́hùn gbogbo mòmìnì tọ́mọ nǹkan kọ tọ́mọ nǹka òní ò lè máa ka nǹkan yìí lójú màsí dajjal kódà ẹni tí ò tún máa nǹkan kọ tí ò máa nǹkan kà tọ́jà púrútù tí ò tiẹ̀ lọ lé kéwú tàbí ó tiẹ̀ lọ lé ìwé tí ò máa nǹkan kẹ́ kà rárá òun máa mà lára àwọn ìmọ̀ ọlọ́run ọba lásìkò yẹn ó tí ó fi máa yé wa sí wípé ẹni ẹ̀ńtọ́ wa dayérú ni ẹni ẹ̀ńtọ́ wá ba ilẹ̀ jẹ́ ni tá a bá wo gbogbo tí ànábì sallallahu alayhi wa sallam ti ń bá ní sọ nípa Masih Dajjal ó ti jí a máa mọ̀ wípé Allah subhanahu wa ta'ala ó kílẹ̀ ọ̀rọ̀ ànábì fún wa nínú Al-Qur'an wípé wa ma arsalnaka illa rahmatan lil alamin àrùn wa ànábì àfikọ́ máa jẹ́ ìkẹ́ fún gbogbo ayé ara àkẹ́ náà òun náà ni ìtú àṣírí ẹni tí ń bọ̀ wá dayérú nígbẹ̀yìn ìgbà tí ń jẹ́ Masih ad-Dajjal ad-Dillil al wá dayérú tí ó sì jẹ́ wípé okun àtagbára tọ́lọ̀ wọn bó fún yóò rí gbogbo ayé tán láàrin kiri ogójì ọjọ́ gẹ́gẹ́ bí ànábì sallallahu alayhi wa sallam bó ṣe bá ní sara yìí kọ́dà ìrìn gbogbo ayé tán pẹ̀lú ogójì ọjọ́ yìí ó tún mú ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ wá gẹ́gẹ́ bó ṣe wọnú àdífì ìmáàmù muslim min hadithi anas bin malik rọ́dí àtàràdọ̀ wọ́n bí ànábì pé wà máa lábùfù kí wàá ní tí ó lò ń gbàtọ̀ bá dáyé ànábì ní àrùbáyìn fọ́ọ̀tì náà ni irú àgbáyé wo fọ́ọ̀tì wo ànábì ní yawmun kasana ọjọ́ kan àkọ́kọ́ tó bá dáyé báyìí ilẹ̀ ò ní súnmọ́ odidi ọdún kan nílẹ̀ ó tó sẹ́sẹ̀ wàá sú wa yawmun kasharin ọjọ́ tí ó tó tẹ̀lé odidi oṣù ní ọ̀jẹ̀ tí ilẹ̀ bá mọ́ báyìí déédé oṣù kan tẹ̀lé lónìí ni ó tó sẹ́sẹ̀ segin ni o ni ó tó sẹ́sẹ̀ segin ni o ni ó sẹ́sẹ̀ wàá sú wa yawmun kajumua ọjọ́ kẹta rẹ̀ tí ó lò báyìí gẹ́gẹ́ bí ọ̀sẹ̀ kan ni gẹ́gẹ́ bí ìgbà tí níjọ jimá báyìí tí ilẹ̀ mọ́ tí ó sì fi edi jimá mi ti bọ̀ lílẹ̀ ó tó su wàsá irun àyà mi hì ká àyà mi kọ̀ lẹ́yìn ìjọ mẹ́tẹ̀ẹ̀ta tí mo kà síwájú ọjọ́ rẹ̀ yòókù ọwọ́ àdàgẹ́ bí ọjọ́ tí ẹ̀yin náà ń lò wọ́n tún bí àdúbí wípé à fìtínà lálẹ́ lẹ́yìn ṣé ń gbà tó bá wá dé òun ọjọ́ àkọ́kọ́ tí ó dàbí odidi ọdún kẹyìn ṣé ìrún ọjọ́ kan tó wà ń bẹ̀ bóòlù àti fẹ́ẹ́ ṣe àríbìnrin gbogbo ìbáàdà tọ́lọ́ ní ẹ máa ṣe ilẹ̀ sì gbọ́dọ̀ sí lọ́jọ́ kọ̀ọ̀hún ẹ pè bùbù rẹ̀ tẹ́yìn mọ bẹ́ẹ̀ ṣe rí pé ẹ̀rí ìrìn ọdún kan kí tẹ́yìn mọ bẹ́ẹ̀ ṣe rí àwẹ̀ odidi ọdún kan tẹ́yìn tó ẹsẹ̀ hajj inú rẹ̀ fìtínà pọ̀ lásìkò Masiu Dajjal àtúmọ̀ àtẹ̀síwájú lọ́rọ̀ Masiu Dajjal kọ́mọ́ bá a dàrú bí àwọn ènìyàn mina rahman wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. aṣíwájú kó tó di pé a máa dágbére ní orí ètò yìí inú àwọn béèrè tí a kí sásù akọ́nbánidá ní ìjẹ́jọ́ ẹ dákun ṣé a lè wọ bàtà kí a wọ̀ wọ mọ́ṣáláṣí ká fi kírun ní ṣókí. alhamdulilayi rabbil alamin wasalaatu wasalaam ala rasulillah ba'ad naam a lè bọ́ bàtà wọ mọ́ṣáláṣí a sì lè fi bàtà kírun gẹ́gẹ́ bí anabisa salam náà ṣe ṣe gẹ́gẹ́ bí àwọn sọ̀hábà náà ṣe fi kọ́ sí rẹ̀ ṣùgbọ́n a gbọ́dọ̀ jẹ́ ẹlẹ́kọ̀ọ́ pẹ̀lú ẹ̀sìn wa anabi sọ̀rọ̀ salam kèé fi bàtà kírun lókùrúgbà tí ẹ̀gbin bá ń bẹ níbi bàtà yìí yóò nu bàtà yìí dáadáa ṣáájú kó tó fi kírun kódà ó ti ń kírun lọ níjọ́ kan tí alasan sọ pé kí mẹlẹka jubilu lọ wá sàlàyé fún wípé ẹ̀gbin bẹ ń bi bàtà rẹ̀ àdàbí sì ra bọ́bàtà yẹn lẹ̀ kódà sọ hábà náà bọ́bàtà wọn jọ náà lọ nígbà tá à ń bi wàá kírun tá ànábì ni kí ló tẹ̀yìn bọ́bàtà àti wọn nígbà tá àdìtúwọ̀ náà bọ́bàtà rẹ ni ànábì ni ǹjẹ́ ni tọ́wọ́ abayín wàá bẹ̀yìn mi jubilu ló jẹ́ kí n mọ̀ wípé ẹ̀gbin bẹ níbi bàtà mi bákan náà láyé ká wo àwùjọ lónìí ìjẹ́ súnà ìso ti kú o àbí ò kú o wàláì súnà ìkó kú o ṣùgbọ́n pẹ̀lú ẹ̀kọ́ ni mọ́sáàsì di ọ̀pọ̀lọpọ̀ mọ́sáàsì oní táìsì ọ̀pọ̀lọpọ̀ mọ́sáàsì oní rọ́ọ̀gì tó bá lè jẹ́ wípé ọ̀rọ̀ rò fún yàn láì ní jẹ́ pé bàtà tó wọ̀ ó fi dọ̀tí mọ́sáàsì láti ilé mi ti ń ti wá ń bọ̀ọ̀lẹ̀ nínú májíìpù mi tàbí ń bọ̀ọ̀lẹ̀ nínú ọkọ̀ mi ojú ọ̀ ń bá nínú eruku ní tí n fi máa dọ̀tí mọ́sálásí tàbí tí n tún fi máa ní ẹlòmíì tí ń bẹ̀lẹ́gbẹ̀ẹ́ mi la nítorí eléyìí ọjà àzà àgàgà àwọn tí wọ́n jẹ́ gẹ́gẹ́ bí àwọn ológun bóyá bí àwọn ọlọ́pàá ni bí àwọn sójà ni tọ́jà wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn àmì ni tọ́jà wípé ọ̀pọ̀lọpọ̀ wọn èyí tí wọ́n fi máa ń de bàtà gan máa tó thirty minutes kèé ṣe dandan ni kírun wọn bọ́ bàtà tí wọ́n bá fẹ́ fẹ́ẹ̀nì kejì tó bá sì rọrùn fún wọn kí wọ́n bọ́ bàtà yìí náà tí ò mú ìnira lọ kí wọ́n bọ́ náà kò sí nǹkan kan ṣùgbọ́n tá a bá wá wà àwùjọ wa lónìí á wà rí ọ̀dọ́ tọ́jọ́ wípé kò súnmọ́ ẹ̀kọ́ ẹ̀sìn kò sì súnmọ́ àgbọ̀yé ẹ̀sìn ọwọ́ ntọ́kàn fetí kọ́ ni pé àdébí bọ́ kírun yóò wà máa wá bọ́ bàtà wà kírun mọ́sálásí tí ó sì máa fi ní ẹlòmíì la kọ́dẹ̀ tí ń bẹ̀lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ mí ń bẹ̀tẹ̀ pé òǹgọ́ mọ̀pọ̀ lè gbàrún òun bí bóun ṣe máa sára fún ẹ̀ ń tọ́ba bàtà lẹ́gbẹ̀ẹ́ ọ̀hún ẹ jẹ́ yìí o àwọn ọ̀dọ́ ẹ mẹ́jẹ̀ àgbọ̀nà wọlé o ẹ jẹ́ kéwù yanjú kásì lè bá a rí ojú rí Allah subhanahu wa ta'ala wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. wọ́n ti jẹ́ kó yá apá àmọ́ asitin ti tún ṣe ká má wọ bàtà wọ bẹ́ẹ̀ tọ́ba àbá máa da mọ́ṣáláṣí rú táwọn máa wá dọ̀tí mọ́ṣáláṣí wọ bàtà wọ́n ti já ọ̀ràlẹ́ ọlọ́ ibi tó kù bàtà rẹ̀ sí kọ́nà balẹ̀ kọ́lá kí ọ̀sán ẹnì kọ̀ọ̀kan wa so inshallah àwa tá a bá ní béèrè kí a máa pò sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero zero fifty ninety one fifty eight sixty five bákan náà zero zero ninety nine twelve fifty eight thirty one. àwa tí a jọ wà nínú ilé agbára ní alẹ́ tòní àfáwà brazil karolu sínú àwọn bẹ̀kẹ́lẹ́ wa ustaz wa sulaimon mohammed awal àwọn bíi ẹ̀yà àwọn náà ni wọ́n kó gbọ́ wá síbí bákan náà tó jẹ́ olóòtú ètò adáni tohir abọ́ládé al-imam ẹni tí wọ́n tẹ́wọ́ tí fọlásadé àrẹ̀mú ẹni tó darí ètò sulaimon ibrahim abu ibrahim ẹ̀sàkọ̀ wasalaamualeykum.